Ah, <laughs> ẹ̀yin ìyẹn mi ẹ mà ń lẹ ah, ẹ̀yin sinimá kan lẹ fẹ́ wo àwọn ẹ̀gbọ́n tí mo fẹ́ bá yín sọ ó ti pẹ́tẹ́ tí wọ́n wá wo àwọn sinimá tuntun lóríṣiríṣi àmọ́ ẹ sọsíkíráìbù ń bẹ ṣé ìwòlẹ máa ń fi àwọn kọ́mẹ́ǹtì ránṣẹ́ a sì máa ń gbàgbọ́ àwọn kọ́mẹ́ǹtì yín gan lóòótọ́ la mọ̀ pé ẹ ti subscribe sí eh, headquarter channel ní o Fejosbaba baba tv àmọ́ tí yorùbá yìí ẹ ti subscribe sí mo sì mọ̀ pé ẹ gbàgbé ni èyí máa ń gbàgbé àwọn kan lẹ́ẹ̀kọ̀ọ̀kan ní bá scroll down bá nǹkan bá ń lọ tẹ subscribe button pípa báyìí ni tẹ bá ti tẹ báyìí yóò gbé aago wá aago ní ẹ fi máa mọ̀ bàtà báwọn iṣẹ́ mi jáde wá tó láwọn àwọn iṣẹ́ gidi ń bọ̀ bọ̀ ẹ̀dá kan ẹ subscribe kẹ bá wa like ẹ kẹ wa share fídíò yìí kó tó di pẹtẹpẹ sí wo sinimá ẹ ní yóò dára fún un kí ní kẹ́ mo tiẹ̀ fẹ́ fi tọ́ létí ń bí ó subscribe o kí n lè kà sí létí ọ̀rọ̀ ọlọ́run mi ìyẹn máa subscribe lọ́wọ́ mi ee subscribe mi lẹ ń wá ní ẹtẹ lọ ṣe kínní subscribe ní ẹtẹ ẹ má ti wò mí kí n lè ka kínní fún yín sotọ́lọ̀ sọ bí ni pé ẹ̀ẹ́dẹ́ ọ̀dà àwọn ò sọ máa ní ẹtẹ kínní ẹ ṣe jẹ́. O da àwọn òbí inú mẹ́bàá tẹ sọ̀sìláìbù yóò dá fún yín yírí <laughs> o. ọkọ̀ pọ̀ o láyé mi ń wò débi. ẹ̀yà arẹ́kọ̀ọ́ arẹ́kọ̀ọ́. bí èèyàn ah. bá fẹ́ sùn báwọn o ni ó sùn sí ibi ilẹ̀ sùn ah! ibi náà dùn sọ. nígbà òun náà ti sọ́jọ́ tó wálé. ibi náà dùn sọ. láìlì tó mọ yẹn. láìlì láìlì ṣe táìlì mi. láìlì. ibi mo jókòó mo jókòó. kí ló ṣẹlẹ̀ yìí. mo jókòó sí ewu. koríko yìí ewu ni. ẹ taṣọ ọlẹ ni. Ah, lọ́sọ̀ yóò mọ dọ̀tí kílẹ̀gbẹ́ yìí. rọ́ọ̀gì rọ́ọ̀gì ẹ̀díà. èèyàn náà tún lè dáadáa nù báwọn. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bá ṣe bí torí bá àwọn ọmọ yín o. bí mi tẹ̀sí ń bọ̀ wá sí èkó mm, ẹ̀mọ́ mm. tó wà lọ́kàn mi pé kí n sì ní owó kan kí n sì ra gbogbo èkó yìí. lẹ́yìn láyé sọ̀rọ̀ gbogbo èkó gbogbo èdè ọkàn ni ó mọ̀ sí. where's my money. ìtẹ́ sọ náà ni owó ìrẹ́jú ọ̀hún gan ni owó yẹn wà. mo ń jà pé owó à ah, wà. kí ló ṣe ẹ̀sìn láti ìgbà tó owó yẹn ti wọlé mi ò fojú mi rí owó yẹn bàbá. adigun náà adigun náà. boys, whether dead or alive, bring back my money. And those boys, I want to see them. Ẹ eh? yìí. Ẹ. Kí ló tó fi change mind ẹ nípa ọ̀rọ̀ owó yìí? I give you seven days. Kó that woman, mi padà. Ẹ̀gbọ́n mi, ó ti tó ṣé rí gan àwọn yẹn gùn tí ẹ pè mí pé kí n gbàdúrà fún wọn gan náà. bẹ́ẹ̀ ló jẹ́wọ́ ah, bóyá kò jẹ́wọ́ ṣé bí àwọn èèyàn ò ṣe pè ẹ́ láti máa gbàdúrà fún wọn ló ń dùn ẹ́ ni àbí àwọn owó tó máa ń rí kó jọ tó bá ti gbàdúrà fáwọn èèyàn tó máa ń kó jọ tó máa ń tu jọ ṣó ló ń dùn ẹ́ ló ní kó sọ. ẹ̀gbọ́n mi ìyẹn ò kàn yín o ìyẹn ò kàn yín o n tó kàn yín báyìí ni pé ẹja lọ bá ìjú ẹja lọ bá ìjú pé ìjú owó ló ṣe ń ṣe. ọlọ́run ìpè mi iṣẹ́ ń lọ déédéé. alájogún kọ́. mo ti rí àárín wọn wọ̀ kódà àyè ti gbà mí dáadáa <laughs> bí mo ti ń sọ̀rọ̀ báyìí kábíyèsí kan gbà mí gbọ́ bí nǹkan kan bá ṣe wọ́n pẹ́rẹ́ èmi ni wọ́n ránṣẹ́ sí kíákíá. dájúdájú ohun àwọn tá à ń gbọ́ lábẹ́ àpáta yìí àwọn náà bẹ àpáta yìí lòdì sí wa o bá àpáta yìí bá sì wà lọ́nà a ò lè ríṣẹ́ kankan ṣe ní bá yégún lóru ẹ̀ ní o hmm. a gbọ́dọ̀ kọ́kọ́ gbógun ti àpáta ìdíwọ́ yìí bẹ́ẹ̀ ká tó lè rohunkóhun ṣe àwọn ohun tí mò ń gbọ́ lábẹ́lẹ̀ ó dàbí wípé wọ́n ń pe orúkọ ọlọ́run àwọn àjòjì ah, ó ti yé mi mo ti gbórúkọ ọlọ́run yìí rí lẹ́nu májèlé ọ̀rẹ́ mi ò ń tà àsìkò. nítorí ẹ̀jẹ́ àti ìlérí tí mo ṣe fún ìwọ́nu wípé òun nígbà kí ẹ̀sìn àjòjì wọlé bí wọlú báyé gún n mọ̀ pé àwọn tí ń sin Jésù ti wá pọ̀ tó báyìí o. kábíyèsí ẹ̀yin lọ bá ìlú yìí ẹ̀yin làṣẹ ń bẹ lẹ́nu rẹ̀ ẹ lọ́sẹ̀ sáwọn aráàlú wípé láti ọ̀la lọ ẹnikẹ́ni tó bá ṣe ti jésù jésù ẹ bẹ́ orí rẹ̀ dànù ni. ẹ ti kọ́ bẹ́ẹ̀. ó ti dáa ẹ lọ sọ́dọ̀ bá yín o òun àti jésù wọ́n ti kẹsẹ̀ bá ṣòkòtò kan náà ọ̀pọ̀ ẹni tí ó borí. èyí wọn bá wa náà. bẹ́ẹ̀ retí èèyàn kankan ó dáa ni ó mọ wọlé bọ̀. ó dáa. ìyá ta ni ẹ̀rọ. ó káàbọ̀ ẹ dìde. ẹ̀rọ tí ojú mi mọ́. ò tí ì rántí ojú yìí. ìyàbá mi ṣé ẹ ti fẹ́ kó kúrò níbí ni ọlọ́run ló ní kí n tètè wá èmi ní kájọlà láti àbújá. kájọlà. bẹ́ẹ̀ ni. kájọlà ah, ah, ah, olówó àbújá ọlọ́mọ yọyọ méjì ẹ káàbọ̀. ẹ ti rántí. mo ti rántí eh, ṣé òsì ta fi rí ọ. ìyá àbá ṣé àgbàlódé tẹ fi gbàgbé ni ọdún karùn-ún ni mo wá ṣera padà ní mi ni. Ah, mo ti rántí. ọ̀dà báwọn gbogbo ìkan ìtutù ló ti fẹ́ pé orí omidan mẹ́ta ló kùn láìpẹ́ láì jìnnà ó máa kàn yín lára kí iṣẹ́ bẹ̀rẹ̀ látọ̀dọ̀ yìí. Hmm. kájọlá ìyá mo ṣerú bá ọmọ ah. ìwọ náà rí bó ti wọlé ó rí pé kò sí oògùn àbí àgbé kọ́ra kankan níbí mọ́ Jésù ti gbàgbàkúgbà lọ́wọ́ mi. ìyá bá mi ẹ má fi àwàdà ṣe yẹ̀yẹ́ kí ló jẹ́ pé mi ò ṣe mọ́ ọ̀rẹ́ mi mi là ń sọ nípa ẹ̀ ṣé bẹ́ẹ̀ kí n kú ni tí n bá kú ta ló máa tọ́jú àwọn ọmọ mi méjèèjì tẹ́lẹ̀ mọ̀ pé mi ò níyàwó. o ò ṣe fẹ̀mí rẹ lé Jésù lọ́wọ́ ìgbà tá a bá fi lé lọ́wọ́ kì í ya bẹ́ẹ̀ ni àwọn tá a bá fi lé lọ́wọ́ kì í fọ́ ìyá bá mi ẹ jọ mi ò lákòókò mọ́ tí aago méjìlá bá máa fi pé lónìí ọ̀rẹ́ mímì là ń sọ mo máa kú ni ẹ ṣàánú mi ìyá bá mi ṣàánú mi. kájọlá jésù nìkan ló lè ràn ọ́ lọ́wọ́ o ìyá à ń sọ̀rọ̀ yìí mo ń bẹ̀ yín ó dà pé ẹ lágídí ó dà pé bí mo ṣe mu lẹ́rọ̀ fún ẹ ọ̀fẹ́ mo tẹ̀ wá ń bẹ̀ yín ẹ tún fárígá ẹ wò mo fún yín ní wákàtí méjì wákàtí méjì ni mo fún yín tẹ́ ẹ bá ṣe àtúnṣe ẹ ro dáadáa o tí bá máa padà wá tí bá máa padà wá ẹ ò ẹ ò ní láìka rẹ ẹ ro dáadáa o. ṣé dandan ni ni àbí ó dá mi padà sínú ẹbí mi ni àbí mo ní o mọ̀ ní sùúrù. yóò dára fún yín yóò dára fún ẹgbẹ́ rí. kábíyèsí. Hmm ẹ kú iṣẹ́ takuntakun mo ti rọ́wọ́ yín láàrin ìlú hmm. àwọn ọ̀rúnmọlẹ̀ ò sì tì í lẹ́yìn. Fálànà o ṣeun o kú ọ̀rọ̀ òlu o ṣe. Hmm. ṣùgbọ́n Fálànà inú mi ò bá dùn gan-an ni bó ṣe mú ọ̀rọ̀ òlu lọ́kùnkúndùn tí àwọn olóyè mi náà bá lè mú bẹ́ẹ̀. kábíyèsí mo mọ̀ wípé ẹ ti ń gbìyànjú àti mú kẹ̀mbẹ́ sọnù àná hmm. tàbí ọmọ rẹ̀ ẹ ti ń gbìyànjú àti mú bọ́ sórí ipò kẹ̀mbẹ́ sọnù tí ò ṣeé ṣe àmọ́ ọ̀nà àbáyọ ti wà tí ó fi sọwọ́ lẹ̀. kí lọ́nà àbáyọ náà. ẹ̀yin kábíyèsí ṣé ẹ mọ̀ wípé kẹ̀mbẹ́ sọnù àná kọ̀ lọ́mọ kankan láyé mọ́ lẹ́yìn ẹ̀yìn bá wù mí òótọ́ ni òótọ́ ni òótọ́ ni. òótọ́ sì ni wípé ẹ ti fi Báwùmí sínú túbú ṣùgbọ́n kẹ̀mbẹ̀ sọnù mọ̀ pé ẹ̀ ní pa nítorí tẹ̀fẹ́. kábíyèsí. ọ̀run ló sọ̀rọ̀. tẹ́ ẹ bá lè mú Báwùmí jáde tẹ́ ẹ wá fìyà jẹ tẹ́ fìyà jẹ dáadáa níṣẹ́jú kẹ̀mbẹ̀ sọnù kí á ní ó sọwọ́lẹ̀ tàbí kí Báwùmí gangan fúnra rẹ̀ ó sọwọ́lẹ̀ nígbà tí ìyá bá jẹ́ dáadáa. ọ̀kárí ó sì rí ìwò ó sì rí ìwò sọ ọ. ó yá ìwọ ẹ̀ṣọ́ lọ mú kẹ̀ǹbẹ̀ sọnù wá sí ààfin kíá. kábíyèsí rẹ̀ dára fún mi. Ah, bàbá ẹ bá ń bẹ Jésù. ṣùgbọ́n yìí náà lẹ́lẹ́ni tó bá ti gba Jésù ó ti dẹ̀dá tuntun fún àtijọ́ sì ti kọjá lọ mo sì ti fayé mi fún Jésù kí ló tún wá dé mo tún wà nínú ipò yìí síbẹ̀. ṣàbíkú wa ti fẹ́ máa sọ lókùn dìgbà ó gbé kú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yóò yé mi náà ẹ̀ kò yé mi o wo ó lọ́jú pọ̀ ó ta kókó ó tójú sú mi Jésù dákun dákun mo máa sọ mí sí hòhò mo máa sọ mí sógo lóńtó dákun. akínbẹ́fà kábíyèsí fẹ́ rí ọ láàfin. àwọn arábí tó ti dé gbẹ̀gbẹ̀ wo mo fẹ́ dáàfin hmm, torí ó lè jẹ́ pé ọ̀rọ̀ Báwùmí àti Kẹ̀mbẹ́ Sọnù tó fẹ́ sọ wá lẹ́nu yìí náà náà tó fẹ́ sọ jẹ́ ń ṣe rádà àfi ṣùgbọ́n. Kẹ̀mbẹ́ Sọnù àní òbóde. kí ló dé fara burúkú balẹ̀ ọkọ ra ìdásọ́ orogún ọmọ bó ṣe rìn kárìjàre ọmọ dáadáa ọlọ́run wù ọ́ jẹ́ sáré dàbí. kábíyèsí aláyé ṣé o sì tẹ fi ránṣẹ́ sí mi. akíngbafá. kábíyèsí. káàbọ̀. ẹ ṣe. eré ìdárayá kan ni mo fẹ́ wò mi ò sì fẹ́ dáa wò ni mo fi ránṣẹ́ sí ọ wípé kó wá wo ohun tí ojú aláìgbọràn máa ń rí ẹ̀yin ẹ̀ṣọ́ ẹ fà wọlé. thank you Ah, báwo mi kẹ̀mí àná ìgbà kẹyìn rẹ rèé o tètè bá ọmọ rẹ sọ̀rọ̀ níbi tó ti ń gbọ́ràn wípé kó jẹ́ oyè kẹ̀mbẹ̀ sọnù àbí kíkọ fúnra rẹ kó jẹ́ o. kábíyèsí ẹ má bàbá púpọ̀ ara yín ṣòfò èmi ti di ti jésù n ò sì lè bá èṣù ní ìjọkàpọ̀ láéláé. báwo mi ọ̀jẹ̀ máa ń fẹ̀mí ara rẹ wéwu kẹ̀mbẹ̀sọ́nù àná tí ọmọ rẹ bá kọ̀ gbòòwò gba oyè kẹ̀mbẹ̀sọ́nù tuntun ìwọ yára gba oyè kẹ̀mbẹ̀sọ́nù. padà oyè lọ́mì ah, etí ń dùn ọ̀nà àbòkè tí a kò o ṣe ọkàn mọ́mọ́ fẹ́ ya ìrìn náà mo ní wọn ò jóye kẹ̀mbẹ̀sọ́nù àbí ṣé nǹkan mi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ah, má fi nù mí o mo mọ̀ jẹ́ o. akígbàfà ṣé kábíyèsí ọkọ ìlú náà ló larúkọ mọ́ lórí báwọn àrífín. ọ̀tún fèmí rẹ̀lẹ̀ abẹ́ni lórí ìdá abẹ́ni lórí ìdá. kábíyèsí o. kẹ́ńbẹ̀ màá fi hàn pé èmi lọ́ba màá jẹ́wọ́ fún ẹ pé èmi lọ́ba pé ọba sì bà lórí ohun gbogbo ẹni tó bá sì fọwọ́ pa idà ọba lójú yóò rí ìjà idà akíngbafa tètè fa ẹnìkan sílẹ̀ nínú ẹ̀yin méjèèjì láti jẹ oyè kẹ̀mbẹ̀ sọnù àìjẹ́ bẹ́ẹ̀ màá ní kàn bẹ orí ọmọ ọ̀rẹ́ kan ṣoṣo tó kù. ìbànújẹ́ ńlá sì ni kí màjèṣí ó tọ́jú òbí rẹ̀ rọrùn ìbànújẹ́ ni wọ́n lè bẹ̀ lórí ni. Ah! èmi kọ́ ni mo lọ́mọ yìí. Ah! ní Jésù ọdún kí ló fi dáa lò. ọ̀tàn rẹ̀ ni ọ̀tàn rẹ̀ jẹ. gbogbo à ń gbẹ́bọ mm-hmm. wàhálà à ń sín gbẹ́rẹ́ orí mm. gbọ́dọ̀ pin. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. Jésù dùn. ọkùnrin ni Jésù <laughs> oh. ọkùnrin takuntakun. kò sẹ́ni tí ò lè gbà kò sẹ́ni tí ò lè gbà. mo wá rántí kinní kan o. kínú. Hmm. nínú àwọn nǹkan tí o fi ń kọ́ mi nínú Bíbélì. Hmm ibìkan ní ohun gbogbo ní ìgbà àti àkókò wà fún. bẹ́ẹ̀ ni o. <laughs> mo wá wò pé àsìkò ní láti yọjú sí bàbá mi kó lè mọ̀ pé òun lọ́mọ láyé o kó má bàa gbé ìgbésẹ̀ tó lòdì. Hmm. ọ̀rọ̀ ló sọ o àmọ́ n ó bi ọ́ léèrè ìbéèrè yìí ṣùrùtù hmm. hmm? sọ́dọ̀ lójú pé o ti ṣetán àti lọ lé lọ yọjú sí bàbá rẹ. bẹ́ẹ̀ mo ti ṣetán n tó bá yà kàn ètò pẹ́ mọ́ mo ti ṣe tán. ó dáa ná ìgbà tó ló ṣe tán kò burú bọ́bá ti yọrí ó ti yégun tèmi bọ́bá sì ti yà wá ó ti yá jésù. alágbára ni jésù. alágbára ni o ah! ìgbà tá a máa ṣe kò ní dáa fẹ́ni tó bá rí mi. àṣé yẹ̀yẹ̀ lásán kò ní dáa fẹ́sù. kẹ̀mẹ̀ sọnù ṣé kèsè wípé nǹkan míì ti fẹ́ ta sí ọlọ́pọlọ àbí kí ni kàtàkàtàn pálapàla tó wí. báwo ni kò á tán bí báàrẹ tó gbójúlé òun ló ti dáhùn. bẹ́ẹ̀ ni èmi kọ́ ni mo ní lóòótọ́ èmi kọ́ ni mo ní báwùmí ọmọ ọlọ́run ni bẹ́ẹ̀ ni ààbò tó dára ti wà lórí ẹ̀ ààbò ọlọ́run ó wà lórí ẹ̀ kò sí nǹkan tí èèyàn bíi ti yín ah! ẹ̀yin rádaràda wọ̀nyí tẹ́ tún lè fi ṣe mọ́ bẹ́ẹ̀ ni. kẹ́bẹ̀. bẹ́ẹ̀ ni bíbélì sọ wípé ẹnikẹ́ni tí ó bá fẹ́ ṣe àwọn ọmọdé wọ̀nyí lọ́nà ó sàn ká so ọlọ́lọ́mọ ọlọ́run ká sì rì sínú omi òkun bẹ́ẹ̀ ni kì í ṣe ara èmi jésù gbẹ̀mí ní báwo mi ó ti kọsẹ̀ bẹ́ẹ̀ ni. kẹ́ńbẹ̀ lẹ́nu ẹ. bẹ́ẹ̀ ni kí ni yóò yà wá kúrò nínú fẹ́ kristi ṣé ìpọ́njú ni tàbí ìyàn tàbí ewu tàbí idà tàbí ìhòhò tàbí ìhòòhò ọmọ gan. kẹ́ńbẹ́. farabalẹ̀. yóò ti sọ̀rọ̀ tán ẹ láti yín sílẹ̀ dáadáa ẹ tẹ́tí o kẹ́ gbọ́ mi o torí ó dá mi lójú pé kì í ṣe ikú tàbí àrùn tàbí ìyè tàbí àwọn ọlọ́lá tàbí àwọn alágbára tàbí àwọn aláṣẹ tàbí ohun ìsinsìnyí tàbí ohun ìgbà tí ń bọ̀. kẹ́ńbẹ́ sánú ó sì ń fi kọ́ ọmọ rẹ̀ ṣeré. lákòótọ́ kò sí nǹkan kan tí ẹ lè ṣe sí mi tó máa mú mi pẹ̀yìndà kúrò lẹ́yìn Jésù kódà kí n má ní ọmọ kankan láyé mọ́ bẹ́ẹ̀ ni gbọ́ mi dáadáa èmi ló fọwọ́ rin etí fún mi ò ṣeré ò tọrọ ni mo bá yín sọ. Ah! sí ìta lè fi mí ṣe bẹ́ẹ̀ ni. irú àrín fi wòrè ẹ̀yin ẹ̀ṣọ́ ẹ̀ mú bá wù mí lọ sínú túbú ẹ gbọ́dọ̀ fún lóúnjẹ àbí omi títí ẹ̀mí àfi bọ́ lára ẹ ọ̀dà àbá yóò padà kú túbú náà. <laughs> bá mi hmm. ẹ̀yin náà ti yé a ti dìbò níbi nínú Jésù báyìí. bẹ́ẹ̀ni. ètò ṣe o tó bá wu Ọlọ́run ojú àtúnra rí. bàbá mi rí ra bí apàdé lọ. kẹ́mbẹ́ sọ́nà àná gbọ́ mi dáadáa ìjà èmi àti rẹ́ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni <laughs> ó gbà. ó ń bẹ̀ yín ni. bàbá ṣọ́lọ́ nìyẹn àbí ìsọkúsọ. ṣẹlẹṣẹ ṣẹlẹṣẹ ṣẹlẹṣẹ ṣe ti ṣetán láti ṣètùtù rà ṣe bí mo sọ fún ẹ o kó agídí borí. kí n ṣe bọ̀ mọ́ ìṣe tuntun òun ṣogun. kò sí wàhálà tí wàá bẹ̀rẹ̀ sí ń pa àwọn ọmọ ẹ lọ́wọ́ tí mo ṣá ọ ẹ orí ẹ máa pé. ibi àárín èmi rẹ ló wà ó mú táwọn ọmọ mi mọ tí wọn lè mọ ọmọ ọlọ dákun dákun. àbàmì méjìlá ti fẹ́ mi mi ò lákòókò mọ́ ṣe ètùtù ẹ̀mí ẹ̀mí mi fún mi ẹ̀mí ìràpadà mi bá mi ṣe ètùtù ẹ̀ nǹkan tí mò ń béèrè nìyẹn. ẹ jọ̀ọ́ ìyá mi ò lágbára kankan láti ra ẹ̀mí yín padà àwọn òrìṣà gan ò ní irú agbára yìí ní ìkáwọ́ Jésù nìkan ní ìràpadà ẹ̀mí yín wà Jésù nìkan ló lè ra ẹ̀mí yín padà ẹ jọ̀ọ́. aago ah, méjìlá ti fẹ́ ẹ lò ìyá ẹ dákun ìyá ẹ jọ ẹ jọ ẹ bá mi ṣe ètùtù ìyá ẹ jọ jọ jọ ẹ má ẹ má yẹ kí n kú ah, aago méjìlá ti fẹ́ lù. o ṣe mọ̀ pé jésù sọ pé jésù gbà ah, mí jésù gbà ọ sọ pé jésù gbà mí. Ah, aago méjìlá kù ṣẹ́jú méjì aago méjìlá kù ṣẹ́jú méjì. jésù lè gbà yín là ẹ ké pe jésù. aago méjìlá ti lù aago méjìlá ti lù. Ah, yeah, yeah. kan. ẹdún jọ bí ìparun. kájọlá ikú pa ọ. ẹ dákun ìyá ìyá àbàmì ni mo sọ fún ìyá àbàmì ó kọ̀ jálẹ̀ ó lóun ò ṣe ètùtù ẹ dákun ẹ má pa mí. ìyá àbàmì àtiwá àti kájọlá la bá wá wọ́n dalẹ̀ wa wọ́n fi ẹgbẹ́ sílẹ̀ ìyá àbàmì ikú pa ọ́. irọ́ lẹ pa ẹ́ ah, ah. kì yóò kú ikú kúkọ bí kò ṣe yíyè. bẹ́ẹ̀ ni àwa ti bá jésù dàmájàmù tuntun lọ́wọ́ rẹ̀ sí ni ẹ̀mí wá wà. Oya, ẹ̀yin ọmọ, ẹ mọ̀ pé Jésù. Jésù! Jésù! Jésù! Jésù! Jésù mo dá mi lọ. Délé bá sọ, Délé bá ní ìgbàkúgbà tí n bá ti ní ìṣòro kí mo pè Jésù pé Jésù yóò jà fún mi. Kíkó ah, oorun, àṣẹ Jésù lé mi náà bọ̀. Ah, Jésù! Yàrá báyìí, báwo ni ṣe ṣe? ẹ fi jésù wọ̀nyí. jésù olórúkọ àpèrire àṣebáyìí lágbára rẹ pọ̀ tó jésù débi náà mọ̀ ẹ́ eh. jésù mọ̀ ṣe wọ́ jésù. ìwà ah mo dáre ah mo rí mú he o ètè sọnù. ẹgbẹ́ mi ẹ má sọ pé orí ọ̀rọ̀ ìrújú ọ̀rọ̀ ilẹ̀ sì tún wà o ẹ jẹ́ ń sọ kinní kan yorùbá ní pé tá a bá ní pé ká wò á gún tá a bá sì tún ní pé ká tún wò kò tún ní gún mọ́ hmm. ṣé ẹ rí lóòótọ́ lórí ọ̀rọ̀ arákùnrin yìí ẹ̀sìn rẹ̀ fẹ́ dàbí ẹni kó sọwọ́ kan jà mọ́ ó ṣe bákan bákan bóyá kí n sọ pé bóyá díẹ̀ káàtó ni. ṣùgbọ́n o tá a bá ní awi ní tòótọ́ o ọkùnrin yìí mọ̀rọ̀ ọlọ́run ọmọ ọ̀rọ̀ ọlọ́run tẹ́ ẹ bá jú lójú oorun báyìí ń bọ̀rọ̀ ọlọ́run lọ́nu ó gbóná níbi àdéhùn. olúwa wo àtẹ̀yìn náà àtẹ̀yìn náà ah! ṣé pé ìtẹ́ ẹ̀ sọ fún mi nísìn ni pé bí ọmọkùnrin ìránṣẹ́ ọlọ́run àtọ̀hún rìn wá tí ń wà láṣọ funfun tí ń wà ló wà gbogbo àwọn ẹ̀kọ́ àdàmọ̀dì tí ń kọ́ yín tí ń sọ káàkiri tí ń fi bíbélì ìbojú ṣé ẹ sọ pé ẹ̀mí ọlọ́run tí ń bẹ́ẹ̀ nù yín tí ń bẹ́ẹ̀ nù yín tẹ́ ń gbàdúrà tẹ́ ń kígbe ẹ mọ̀ ẹ mọ̀ pé ẹ̀mí ẹ̀mí àjòjì ẹ̀mí ẹ̀mí àjòjì ní bẹ́ẹ̀ nínú arákùnrin aláṣọ fún un àtẹ̀yìn náà wọ́n tó wá tó tó wá tó wá kó fún tẹ̀yìn náà lọ ni kódà. lóòótọ́ bí ṣe ń gba owó lọ́wọ́ àwọn èèyàn sísọ pé òun ó fún wọn lẹ́mìí mímọ́ ó kù díẹ̀ káàtó lójú tèmi o ó kù díẹ̀ káàtó ṣùgbọ́n gbádébọ̀ gbẹ̀rọ ẹ̀yin náà máa ọ̀rọ̀ àwọn èèyàn wa ẹ̀yin náà máa ọ̀rọ̀ àwọn èèyàn wa wọ́n fẹ́ jèrè wòlíì ṣùgbọ́n wọn ìtọ́jú wòlíì o. bẹ́ẹ̀ni ọpọlọ ni. bóyá dínú ti ìríjú ọ̀run tó náà ṣe dọ́gbọ́n ara rẹ̀. ọpọlọ ni. òun náà dọ́gbọ́n ara ẹ̀ nípa ọdọ́gbọ́n ara ẹ̀ ní. ni. ìyẹn máa máa fi owó gba ẹ̀rín mímọ́. ẹ̀gbọ́n mi ah! ṣe rí i pé nìkan sùn ẹ kọrí mi wàhálà kankan pẹ̀lú arákùnrin ọ̀run níbi tó dé gan báyìí lágbára òwò ọlọ́run ńdọ̀dọ̀ ìrìjú ìrìjú ọkọ mi lọ́rọ̀ ọlọ́run ṣé bí wọ́n ní èèyàn máa ń wá ọgbọ́n kú ọgbọ́n ni èèyàn sì máa ń wá ìmọ̀ kú ìmọ̀ ni èmi fẹ́ wà. ọ lọ sọ́dọ̀ arákùnrin lásán funfun bẹ́ẹ̀ni ọ lọ rèé kọ́ ọgbọ́n lọ́dọ̀ rẹ̀ bẹ́ẹ̀ni jésù màwá gbà wá olùgbàlà wá o jésù gbà wá o ìwòlà wa ń lọ jésù gbà wá o. gbogbo ẹ lọ káságbàdúrà bóyá èèyàn ọlọ́run ni o bí èèyàn míì ni o kásá gbàdúrà bó wá jẹ́ pé tọ́lọ́run ni àṣírí rèé ó tú bí èsè tọ́lọ́run àṣírí rèé ó tú. èèyàn ọlọ́run ni. balógun balógun kábíyèsí. dákẹ́lì dákẹ́lì. ó dòdà lọ ìyá wa pé ká lọ mẹ́ja lábáwọ́ ọmọ ọba wọn fẹ́ bẹ́ sódò. Ah! Ah! dákẹ́lì ẹ fi mí sílẹ̀ ẹ fi mí sílẹ̀ kí n kú rárá o ikú bò ikú bò ó ní kú yíyẹ ni ó yè ah, olúwa máa ń dáwọ́lé máa ń dáwọ́lé mọ́ ẹ̀jẹ̀ Jésù. díẹ̀ ah, ló sì kù kí n pàdánù o kò burú ààyè mìíràn sì wà. rẹ́kẹ́rì ṣé ojú rẹ ti wálé báyìí hm? kí ló ṣẹlẹ̀ àṣà ti dúpẹ́. kẹ́kẹ́lì kí ló dé kí ló ṣẹlẹ̀. ẹ má bínú sí mi ìyá mi bóyá mo ti mọ mo ní pa mí mo kàn tiẹ̀ ní kí n ra tọ́jú ẹ̀ wò ni o ìyẹn sì mọ̀ pé yóò pa mí tó báyìí. ẹ mú. ẹ má bínú ọ̀ọ́yà mọ̀mú ẹ mọ́ o ti dẹ́rù bà wá o àbí. o ti dẹ́rù bà wá jù ah. o ti dẹ́rù bà wá gan. tọ ẹ̀yin arákùnrin sí ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣé o ẹ ṣé o ẹ mọ lọ yóò jẹ yín kò ní yẹ lẹ ìsọnù lẹkọọ lọ yóò jẹ yín kò ní yẹ lẹ. Ah. Ah. kábíyèsí odò ọ̀nà ọjà kọ́ ni odò ọ̀hún sì jẹ́ odò ti bo ni. odò ọ̀nà ọjà náà ni ó ṣe. ń gbọ́ odò ọ̀nà odò ọ̀nà ọjà ni. odò ọ̀hún sì jẹ́ o. ó jẹ́ ó jẹ́ kábíyèsí. ọ̀rọ̀ ọmọ yìí ọ̀fẹ́ yé mi mọ́ mi torí bíi kọ́sà para rẹ̀ kọ́ para rẹ̀ iléeṣà ń ṣe látọjọ́ ìwà. Ah! kò ní kú. bàbá ẹsẹ̀ mọ́. Ah! ẹ jẹ́ ọwọ́ yẹ̀wò. ó dàbẹ̀ ó dàbẹ̀. délé bá ti ránṣẹ́ sílé o. Ah. kó tó dé mẹ́ta bóò ní sálàáfíà ló wà. àlàáfíà ni. Hmm ó ní mọ kí n dáadáa hmm. jígbóorùn hmm, ó ní ṣé òun gbúrò àwọn ọ̀rẹ́ òun tí ń bẹ nílùú alájogun. dádébọ̀ hmm, ti gbèrò kan ìyá mi ó tún jẹ́ mẹ́ta kí délíbá tó ràjò lèmi àti ẹtì débẹ̀ kan. mo jẹ́rìí délíbá ká ní bẹ́ẹ̀ ń lé ni yóò ti lọ bẹ̀ ẹsẹ̀ rẹ̀ yá síbẹ̀ òun ju kí ló dà lẹ̀ lọ. kẹsì máa wo ìyá mi àárò wọn sún èmi náà gan o. Mm-hmm. Hmm, ó dà tẹ bá sì sí lọ ẹ fi nǹkan ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run ẹ sì bá ń kí ọ̀rẹ́ mi olórí sẹ́mọlẹ́yìn ẹ bá ń kí wọn dáadáa. Hmm? Hmm. mo ti gbọ́ ìyá mi a ó lọ láìpẹ́ lórí tòbí ọmọ. kí èèyàn sọmọ nu. Hmm. Ah. Hmm. Hmm. bàbá mi. ẹ̀rọ gbogbo èèyàn ṣe à ń jọ sùúrù tó ọmọ mi lóbi. Ah. bàbá mi ẹ sì rànrà èmi sùrùtù ọmọ yín ni. Ah. wọn sì wọn tó ti ń gbọ́ bọ kú. ní ọmọ mi ṣòrútù. ṣòrútù kan mò ń wò bàbá mi èmi náà ni ṣòrútù èmi ni ṣòrútù páíkó màgànà ṣòrútù tèmi kọ́ yìí àkúdáyà àkúdáyà rẹ. má dáyé pẹ̀lú mi o. dáyà wá bá mi lé ọmọ tèmi kọ́ lélẹ̀. má dáyé pẹ̀lú mi la ah, ọmọ tèmi kọ́ lélẹ̀ ó sì tún tẹ̀lé àkúdáyà wá bá mi lé. Ah, ah. bàbá mi èmi náà ni èmi ọmọ yín ṣòrútù ni ṣòrútù lélẹ̀ bẹ́ẹ̀ ni. ẹ eh, bí ọmọ tèmi ti kú ìwọ ni mo rán ìwọ yìí ni mo rán pé kó lọ bá mi sin ọmọ bọ́ọ̀ eh, ló wá ti jẹ́ tó jẹ́ pé o tún wá tẹ̀ lákúdá ayé àwa bá mi lé gbáwo mi gbà mí gbà mí. ẹyin sòrútù ni. lálẹ́ ọjọ́ náà ti ṣẹlẹ̀ náà ṣẹlẹ̀ mo gbóko sòrútù lọ síbi tá a jọ gbà pé a ó sin sí ṣùgbọ́n nígbà tá a lọ lójú ọ̀nà àárọ̀ ara kan sọ mí ó ṣe ló dàbí ẹni pé òkú sòrútù kọ gan bó ti yọ gan láti gbàgbọ́ ti kú n bá ní kí ẹ̀sọ́ kó jágbe kalẹ̀ ágbé kalẹ̀ mọ́ yí ara rẹ̀ wò orí pé ó sì lọ́wọ́rọ́ ńlá wá gbé kalẹ̀ bá ti gbé kalẹ̀ tán kọjú sẹ̀sọ̀ wípé ṣé wọn náà ṣàkíyèsí ohun tí mo rí ni ló ti fẹ́ẹ̀ tó wákàtí mẹ́ta sí mẹ́rin tí sòrútù ti kú ṣùgbọ́n ó sì tó lọ́wọ́rọ́ ẹ̀sọ́ náà yẹ̀ wò ó sì rí pé lóòótọ́ ni wọ́n á sọ fún ẹ̀sọ́ wípé a ò ní gbé lọ síbi tí à ń gbé lọ́mọ́ o bí a ti fẹ́ sin ṣùgbọ́n kò gbọ́dọ̀ sọ fún ẹ̀dá alààyè kankan pé a ò ti sin sòrútù o kò gbẹnu rẹ̀ mọ́ ẹ má gbé ńlẹ̀ wọ́n ní ká gbé lọ sọ́dọ̀ gbàwó mi. Ọlọ́run sí o. alápínì. Eh, mo rò pé o lè ti polongo Jésù lọ. <laughs> bó aláṣẹ. Ah, ah, ah, ṣé o sá sí yọnu tó jókòó kàtà. mo ń gba abẹ́rẹ́ ni o mo sì yin bàbá lógo. Ọlọ́run sí o. ṣe dáadáa ni. a dúpẹ́ ọ̀rọ̀ rẹ̀ mò ń bọ̀ lọ́jọ́ màmá gbà náà bí ìwà pé tí n bá ti ń kọjá o ń lè ya ilé rẹ o kí mi ò tó máa gbọ̀nà ọ̀dọ̀ tèmi lọ. bọ́ọ̀ sòròtù. sòròtù ń bẹ́nu lé òkú. kódà kò tí ì lè gbápá bẹ́ẹ̀ ni ò tí ì lè gbẹ́sẹ̀ ọkàn ọ̀rọ̀ kalẹ̀ ni o ṣùgbọ́n dá lójú jésù ó wò ó sàn. mo wá ro kankan. mo ń gbọ́. ó wò pé ṣé kò yẹ kí abunkẹ̀ǹbẹ̀ sọnù kábùn gbọ́ pọ̀mọ́ rẹ̀ ń bẹ̀. pàápàá jùlọ ní àsìkò yìí tí ọba èyí tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìyẹn òye láwìn tí n máa jò ó pípẹ́ akọ́kọ̀ tó lè balẹ̀ ká sọ fún pọ̀mọ́ rẹ̀ ń bẹ̀ arákùnrin òótọ́ ló sọ irọ́ o <laughs> àkókò tí kẹ̀mbẹ́sọ́nù wà yìí ọlọ́run dẹ́gbàgbọ́ rẹ̀ wo ni ọfẹ́ wò bọ́yá lóòótọ́ ló dúró nù òun àbí bẹ́ẹ̀ kọ́ bọ́ bá yá á jẹ́ ọmọ pé ààyè lọmọ rẹ̀ wà pé sùlùtù òkú àwọn lọ́wọ́ báyìí ká yá aṣẹ́nu wa ní. a sì fi sùúrù sí i. bẹ́ẹ̀ ni ọmọ àlọ́ yọjú wọ́n wà nílé o jésù ọmọ ṣeun ṣé pé mo tún lọmọ láyé wọn sọmọ kankan nù jésù ọmọ ṣeun o alágbá kábíkábí tùrùtù ojú rẹ rè. ẹ má bìbí sí i mo ti dà yín láàmú jìnnà ṣùgbọ́n ìgbà ẹ̀mọ́ ni àdúpẹ́ pé jésù ti darí jìnnà. Ah! ọ̀gá rẹ̀ tùrùtù ọ̀gá rẹ̀ tùrùtù. ọ̀rẹ́ mi á gbọ́ kò sẹ́ni jẹ́ wọlé mi jésù bá wo mi jò ní pé jésù mi ọmọ rẹ sùrùtù ó ti gba jésù o. ó ti gba jésù bẹ́ẹ̀ ti ẹ rí. jésù ni olúwa àti olùgbàlà. ọ ọ parí ọ parí o jésù ò ṣeun alápá kábíkábí odidi mọ́dì. Ah! rúdú òkú. rúdú òkú ẹ kí mi kú oríire. kú oríire. Ugh. Ah mọ́jèlé. kábíyèsí ah, ẹ ǹlẹ́ ṣára lè. ní ọ̀rọ̀ tó ní o fẹ́ wí mi. Eh. Ah, ìyá mi kí lẹ fẹ́. lẹ́nu rẹ sí mi kí lèmi fẹ́ ẹ dákun ná ta ní kì ọ́ láyà ta ní gúnyán fún ọ gan-an tó ní tọ̀bẹ̀ òṣòro. ìyá wa. dákun o ọlọ́mọ mọ yí ọmọ rẹ̀ kèmi ní kí ìyà n ò bá tiẹ̀ wá kó yá àfi tiẹ̀ ṣe tiẹ̀. ìyá mi ṣé ẹ ṣetán láti gbé sì sí ìbéèrè yìí jésù ló ń kí mi láyà jésù ló ń gúnyán fún mi tó tún fọbẹ̀ sí lẹ́gbẹ̀ẹ́. mọ́jèlé ìwọ ìwọ kojú mi sóòrùn alẹ́ ládùúrú gbogbo ohun tí mo ṣe fún ọ nígbà tó kọ ìyà tó o pè lọ́kọ̀ yìí pọ́ èmi kí ní ìmọ̀ ni mo rẹ̀ mí rẹ̀ padà. ìyá mi ṣẹ́yìn ti gbàgbé ni pé igi tá a bá fẹ̀yìntì tí ó bá lè gbé ni dúró irú igi bẹ́ẹ̀ ò lè wo nípa ìwọ gbọ́ mi dáadáa kò sí ní tó lè fi mí ṣe. irọ́ ló pa. èmi ń porí rẹ níṣẹ́ ni mò ń gbàgbé orúkọ rẹ ṣùgbọ́n o n ò ní sinmi títí wọn ò fi rẹ́yìn rẹ. Ah, ìwọ ṣé bí ọmọ kan ṣoṣo tó o nírè kí ló dé tó o fi ń tọpinpin ẹ̀mí rẹ̀ tó o fẹ́ pa á kí ló dé. Ah! <laughs> wo èmi kọ́ ni mo bí májèlé o májèlé kì í sọmọ mi n ò lóyún àárọ̀ dalẹ́ ọmọ orúkọ mi ni májèlé. Ah, ìyá mi. ẹ èmi ò bímọ ṣùgbọ́n orogún mi rọmọ bí toyúntoyún ni mo fẹ́ pa á tẹ́lẹ̀ ṣùgbọ́n orí májèlé ò gbà bọ̀dẹ̀ lóòótọ́ ìyá rẹ̀ kú o ṣùgbọ́n mo pinnu láti sọ májèlé dídàkudà. Ah, kí wàá lè ṣe mí kí mo ṣe. májèlé mo tó o dàgbà kó o lè máa bá mi ṣiṣẹ́ ìkà àti iṣẹ́ ìdọ̀tí tí mò ń ṣe ni bí mi ò tiẹ̀ bímọ kì í ṣe lójú ayé mi lọmọ orogún mi yóò fi dé èèyàn láyé. jésù ti gbà mí là jésù ti dójú tì yín. irọ́ ló wá pa o nítorí pé a ti fi jésù ṣe ìsádi wa a ti fi jésù ṣe àpáta ààbò kò sí èrà kankan tó lè rí wa lára kọjá. bẹ́ẹ̀ ni ìwọ àwọn ò fàlejò kankan nínú ilé wa ìwé mímọ́ ṣáà ti kọ́ pé àyà yóò pa àlejò hmm. wọ́n fi ìbẹ̀rù bójó kúrò nínú kọ́lọ́fín wọn. wọ́n sá kúrò níbi kọ́lọ́fín wọn ni. àwọn wá pàṣẹ fún wọn lónìí lórúkọ jésù. jáde lórúkọ jésù óyá jáde lórúkọ jésù jáde. Ah, jésù ò ṣeun mo bọ́ jésù ò ṣeun. asọ́gìrì alagiri alagiri kàkà tẹnu ẹ̀ bọ́ ṣẹ́kẹ́ṣẹkẹ̀ mu àbámu. Gbèrò Gbèrò ah Gbèrò má lọ ọlọ́pàá ó níbẹ̀ yẹn wò ó bó ṣe ń wò mí ọ̀nà pa wọn ní bójú kù níbi ọ̀nà ìparun má lọ bẹ̀ ibẹ̀ yóò dá màá ní o máa bọ̀ ń ríṣẹ́ já lọ já lọ já lọ ibẹ̀ yóò dá wò wọ́n pààyàn bẹ̀ ni gbèrò wọn náà wò wò bẹ̀ wò sórí wò wò wò wò gbèrò wọn náà wò asagiri wọn pa wọn bẹ̀ ni alagiri alagiri kàkà tẹnu ẹ̀ bọ́ ṣẹ́kẹ́ṣẹkẹ mu abamu ha ha jésù jésù ha gbèrò ha wọ́n ti gbé gbèrò lọ wọ́n ti gbé lọ wọ́n ti pè é ah jésù ah àṣàgìrì. gbèrò gbèrò eh, eh, ah. gbèrò ẹgbẹ́ mi kí ló ṣẹlẹ̀ ètò lálàá lọ́sàn-án gan ni gbèrò mò ń kẹ́ o mò ń kẹ́ o ọ̀nà ìparun ló ń lọ yìí o ọ̀nà ìparun ló ń lọ yìí o mò ń kẹ́ o tètè ronúpìwàdà o jẹ́ kórìí ẹ̀ pé o gbèrò mò ń kẹ́ o. kí ni ìtumọ̀ dúdú ń tẹ̀ ń báyìí. tó ti múra àbí ó dáná ibo ló ń lọ gbé oníbo ló ń lọ tó múra tó tó tó múra kíbo ló ń lọ. mo fẹ́ dọ́dọ̀ rí jù ni wọ́n ní kí n wá ara wọn lónìí mo sì fẹ́ tètè lọ torí mo pé èrò pọ̀ lọ́dọ̀ wọn. ha gbèrò ó ṣẹ̀ṣẹ̀ yé mi mo rí i pé gbogbo ará alájogun ojú wọn ojú wọn ti fọ́ mo rí i pé èdè èdè ti mú wọn èdè tí ìrìjú ọ̀run mú wọn èdè ti mú wọn àfiwọ́ náà ṣé tí èdè bá ti wà á mú gbogbo àwọn ará ìlú alájogun ẹ kó mú òun náà ni ẹgbẹ́ ró ẹ ah jésù àṣebi tí aláìmáyọrí sí lélẹ̀ gbèrò. ẹ wo ẹ̀gbọ́n mi ọ̀rọ̀ mi ti ọ̀rọ̀ yín ti yé mi ẹ jẹ́ ń tètè lọ ibi tí mo lọ tí n bá dé àmọ̀ sọ. gbèrò máma lọ gbèrò gbọ́tẹ̀ mama, lọ máma lọ mo sọ tèmi o gbèrò máma lọ gbóhùn tí mò ń bá ẹ sọ kò ṣí etí ẹ tó ti yẹ nísìn torí tó bá lọ tó bá fi lè lọ bẹ̀ yẹn hmm, kì í ṣe bó o ṣe lọ ló ṣe padà wá o ah. wọn gba ojúlówó lọ́wọ́ rẹ wọn sì gbé ayédèrú lé ọ lọ́wọ́ gbé irúgbó nǹkan tí mò ń bá ẹ sọ. ṣé ọ̀rọ̀ yàbó mi ẹgbẹ́ mi ọ̀rọ̀ yàbó mi lẹ̀ ṣe ń ṣépè fún mi. mi ò ṣépè fún ẹgbẹ́ ìró. èmi ni wọ́n á gba ojúlówó lọ́wọ́ mi wá mọ́ wá gbégbá rúfù lé mi lọ́wọ́ kí ló dé ẹ̀yin àti ẹ̀mí ìlara yìí ṣá ṣé fi ṣe yín ni. ẹ wo mò ń bọ̀ gbèrò gbèrò gbèrò gbèrò ha orúkọ olúwa ilé ìṣọ́ agbára ni olódò sáwọbẹ orí ìyè èèò gbèrò ha olúwa bá mi sí níyè ọlọ́run àwọn ọmọ ogun bá mi sí níyè bá ń la ojú rẹ̀ má jẹ́ kó ṣègbé má jẹ́ kó gbojú lówó lọ́wọ́ rẹ̀ má jẹ́ kó ṣègbé sínú òkun pupa ìríjú ọ̀run bí àwọn fáráò jésù gbà mí o ha gbèrò ó ti ó ti ó mà ti lọ gbèrò ti lọ ó ti lọ bá ìrìbú òun ó ti lọ. gbà mo ti parí gbogbo iṣẹ́ sínú òróró yìí ìgbà ó sọ pé ọmọ náà ń bọ̀. ọ̀sán yìí ni mo ní kó wá kódà a ti wà lọ́nà gan báyìí. Hmm. rí i dájú pé o da òróró náà sí ní orí tó bá da òróró náà sí ní orí gbogbo ìfàmì náà rọrùn lórí rẹ̀ yóò sì gbẹ hmm. yóò sì di ti korofo hmm. yóò máa ṣiṣẹ́ tó èmi ìpè lẹ́yìn. ó ti di ṣíṣe ìwàkúwà tó ń wá òun lójú rẹ̀ rí o kó o ṣiṣẹ́ náà dáadáa kó lè bá nígbéga. ẹ ṣe wọn lọ́rùn ìpè mi ó ti di ṣíṣe. kàbíyèsí ah. olórí ẹ fọkàn yín balẹ̀ ah. ohun gbogbo tí ń bẹ́lẹ̀ yóò níyànjú ah. ẹ fọkàn yín balẹ̀. <laughs> ọ̀tún kàbíyèsí. kí n fọkàn balẹ̀. bẹ́ẹ̀ ni. <laughs> kàbíyèsí o kàbíyèsí o alàgbà jésù lòun kábíyèsí o ah, káàbọ̀ ohun tí ń ṣẹlẹ̀ ní ìlú onírètí kò fẹ́ yé mi mọ́ o. kábíyèsí ohun tó gbé mi wá gangan gan nù a fi yé mi wípé ẹnìkan ti gbé òrìṣà àjòjì kan wọnú ìlú yìí wá. Ah! Ah, òrìṣà bẹ́ẹ̀ ni. òrìṣà bíi ti bò <laughs> kábíyèsí ọ̀tún ó ti pẹ́ gan-an ní tá a ti sin òrìṣà mọ́ nílùú onírètí látìgbà ayé bàbá mi láti bọ́lọ́run dá májẹ̀mú pé ẹnikẹ́ni kò gbọ́dọ̀ sìn òòṣà tàbí bọ òòṣà mọ́ ní ìlú onírètè ọ̀rọ̀ yìí ò fẹ́ yé mi mọ́ o. kábíyèsí lóòótọ́ ni àmọ́ ẹnìkan ti gbé òrìṣà àjòjì kan wọnú ìlú yìí kábíyèsí òrìṣà yìí ló ń ṣiṣẹ́ lòdì sí ìlú onírètí tó ń fà tó jẹ́ wípé tọmọdé tàgbà ló kú nínú ìlú onílé tì ah. ah. irú àkóbá wo ni bí ẹnìkan bá tiẹ̀ máa gbé ìgbékúgbé wọlé kí ló wá kàn wá ń bẹ̀ ẹ́ kábíyèsí ó kàn wá o ah. ó kàn gbogbo wa kábíyèsí ẹ̀ṣẹ̀ ẹyọ ẹnìkan ṣoṣo nínú ìlú ó lè fa ìjìyà sórí gbogbo aráàlú bẹ́ẹ̀ ni ẹnikẹ́ni ẹnikẹ́ni tó bá ní Jésù nìkan ṣoṣo ló lè ja àjàbọ́. arákùnrin lẹ́yìn gbogbo ohun tó ti sọ kalẹ̀ lẹ̀ kí wàá gan-an ni ọ̀nà àbáyọ báyìí. kábíyèsí olórí ọ̀tún èmi wò pé bóyá kẹ́ ẹ kéde pé kó ní tòun ó tètè wá jẹ́wọ́ kẹ́sì máa wò ó onítàn lè mọ̀ mọ irú òrìṣà tó ń gbé wọlé o hmm. àbí. gbogbo ń bẹ nínú òótọ́ ni. kábíyèsí òótọ́ ni ọ̀rọ̀ tó lórí sọ àmọ́ kì í ṣèkéde nìkan lásán a tún gbọ́dọ̀ máa gbàdúrà gidigidi wípé kí olúwa ó tú àṣírí ẹni náà. kábíyèsí olórí òótọ́ ni kárákùnrin yìí sọ àdúrà gan-an ni tó lè yanjú ti ń bẹ́ńlẹ̀ yìí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni. Hmm. ta ni mò ń wò yìí jígbòòrùn àbí jígbòòrùn kan lélẹ́yìn jígbòòrùn àbí ojú mi ò lè tàn mí jígbòòrùn. gbèrò ah, èmi náà mọ̀ ni ìkejì dẹ́líbà ah. bó o ní ẹ̀sìnkú ìjọ mẹ́ta ìjọ kan pẹ̀lú ojú rẹ̀ ń dán níbo bó wà ní. dẹ́líbà ń kọ́ ah. ọ àti ẹ̀gbọ́pò náà ti ń ṣiṣẹ́ ìjèrè ọkàn káàkiri gbogbo ìlú ó tó jó bí ọjọ́ mẹ́ta báyìí o. àlàáfíà ní dẹ́líbà wà àlàáfíà báyìí ní délé bá wa kó gbàgbé yín o hmm. òun gan ló rán mi sí yín ó ránṣẹ́ sílé pé kí n wá bòun wò yín ṣé bọ́sẹ̀ tó kọjá ni mo wá sálájogun àmọ́ gbádébọ̀ ló ṣeré jáde torí ẹ̀gbọ́n mo ti ṣe padà wálé ní lọ́sẹ̀ tó kọjá lọ yìí kẹsì wa mọ̀ wo bradebo jíṣẹ́ fún mi o hmm. wọ́n jíṣẹ́ wọ́n jíṣẹ́ fún mi. wo ọkàn rẹ lè fò tọ gbèrò ibo ló wá dá mo fẹ́ ní kí n dọ́dọ̀ ìrìjú ọ̀run ni ìrìjú kò jùlé márùn síbi lọ ìdè ìrìjú ọ̀run ọ̀dọ̀ ìrìjú ọ̀run ló ń bò lọ báyìí. ìrìjú ọ̀run gbèrò ìrìjú ọ̀run gbèrò ìwọ ló máa mú wa mọ ọ̀nà ìyè yìí kò yẹ kó tún jẹ́ pé ìwọ ni wàá tún wá sọnù gbèrò o ti ń sùn o mò ń sùn àbí gbèrò ìrìjú ọ̀run báwo ló ṣe papọ̀. ẹ eh, ẹ eh, ah kí ló dé <laughs> kí lẹ rí tí wọn fi ní mò ń sùn o. ó dà níjọ́sí tí mo wá sí alájogun hmm. gbadebo ṣàlàyé díẹ̀ fún mi nípa ọkùnrin ìrújú ọ̀run yìí kíákíá ni ẹ̀mí mọ́ sì fi yé mi pé ẹni òkùnkùn ni ọkùnrin ìrújú ọ̀run yìí. <laughs> lẹ́yìn náà ah, ah. <laughs> ṣé rí nǹkan tó ṣẹlẹ̀ ni pé ọkùnrin tí ń jẹ́ ìrújú ọ̀run yìí gan ẹ̀ mọ́ ni ẹ̀ mọ́ ríjú ìrújú gbóná o àbájọ ah, ẹ̀tún ni ẹ̀ mo ti mọ̀ pé ẹ̀mọ̀rì jù ni ìlú jẹ́ oníṣẹ́ ìyanu orí fífọ́ ni ẹ̀túlú ni kéèyàn mọ̀ dákú ṣeréṣeré gbogbo ẹ̀ ni mọ̀ ń ṣe. dákun dákẹ́ òjé gbèrò síbẹ̀ ni ẹ̀mí ni ọ́ ó yẹ kó o máa fẹ̀mí wádìí ẹ̀mí ni má sì ṣe gbàgbé pé sátánì a máa pidán dípò iṣẹ́ ìyanu bí èṣù bá sì fún ni ní fìlà báyìí ó ṣetán báyìí láti fi gbòdìdì orí lọ́wọ́ ẹni gbèrò gbèrò mo gbàdúrà pé ọkọ ọlọ́run olódùà kó bá mi ta ọ́ jí torí ìyẹ́ ó ti ra. ifá ni ọ ifá ibi tí mo lọ mo ti ń pẹ́ mo lọ ìwà àti ìwà àti bọ̀dé bọ̀ ẹ̀jọ́ ń gbìmọ̀ mo lọ ibi tí mo ti ń pẹ́ mo ti ń pẹ́ mo ti ń pẹ́ mo ti ń pẹ́ òun tẹ̀lé mi bàbá lẹ́mi. gbẹ̀rọ. kògó kògó ló wọn gbogbo dùgbẹ́dùgbẹ́ ló wọ́n kẹrẹgbẹ ó firigbí ó faragbẹ́rẹ́ ó mú ọkọ̀kọ́ ó nílò ẹ̀kọ́ nínú igbó bí kìnìún bá burú igbó gbogbo igbó mi dìdì. níbo ni mo wà yìí níbo ni mo wà yìí. ìdíjọ́ ọ̀rọ̀ àpáàdì òkú iṣẹ́ àṣeyọrí ńlá ni èyí bí ẹ̀rọ ọ̀kaàbọ̀ sínú ìjẹ́ mi pé láti òní lọ ó ti di ọ̀kan lára àwọn ìjọ mi tí ó máa tako Kristi rú. ìwọ àti ta ni ìwọ àti ta ni nígbà wo ni mo sọ fún ọ pé mo fẹ́ jọ ọmọ ẹ̀yìn rẹ. ọlọ́ba ìrìn yọ̀ràn àpáàdì fún agbára abẹ́ẹ̀kọ́ ojú kòkòrò náà ló gbé ọ débi o sì lè bọ̀ láì. tèmi bá mi kiri jù ìmọ̀lẹ́yìn èṣù nìyí ẹ̀gbọ́n mi sì kìlọ̀ fún mi o ẹ̀gbọ́n mi kìlọ̀ fún mi ẹ̀gbọ́n mi kìlọ̀ fún mi ẹ̀gbọ́n mi kìlọ̀ fún mi. Gbèrò Gbèrò Gbèrò kó o wá ní so tí wọ́n ń sùn lórí ìdúró ni. Gbèrò. yéyéyéyé dígbòrùn mo rí nǹkan sí ni. Kí ni? ah ah ah èmi ọmọ èèyàn èṣù. irọ́ o èmi ah. èèyàn èṣù lọ. ìrújú ọ̀run àpáàdì kí ló ń ṣẹlẹ̀. dúró dúró dúró farabalẹ̀ ṣàlàyé fún mi farabalẹ̀. mo ń lọlé mo ń lọ́dọ̀ ẹ̀gbọ́n mi mo ń lọ. Ah, ṣé bó ń lọ bí. ọlọ́run mọ̀ fẹ́ mi wọ́n mọ̀ ti fàṣírí kan mi sìn mo ń mo ń mo ń mo ń bọ̀. dúró jẹ́ ọmọdé burú yìí gbọ́ mi ìwú ẹ̀mí ti ń da arábìnrin yẹn láàmú gbọ́ ohùn ọlọ́run ìpè ó yẹ jáde. ńlá ni níní rẹ ló fẹ́ àbí o ìní gánmúra rẹ wá ọlọ́run ìpè o ọlọ́run ìpè o ọlọ́run ìpè o ọlọ́run ìpè o ọlọ́run ìpè wọ́dà ọlọ́run ìpè wọ́dà ìwọ́dà. ibi ò kì í ṣe gbogbo rẹ mo pàṣẹ fún ọ ọ jáde ni o. ọ̀rọ̀ burúkú ohun ẹ̀rẹ̀ ọ̀rọ̀ rírùn jáde lọ́bọ̀ ilé jáde àbí tí wọ́n bá gba èmi lẹ́nu rẹ́kẹ̀lé. kí ló dé kí lọmọ mi ṣe fún ọ. tó ní mo fẹ́ gba èmi mi àti ayé mi padà ló ń wọ ìwọ̀sán wọn lẹ́yìn. ta ni ọ èmi ò béèrè lọ́wọ́ rẹ o èmi ń pàṣẹ fún ọ ni mo sì pàṣẹ fún ọ ní orúkọ jésù ti násàrẹ́tì mo ní ta ni ọ. ẹ bèrè ìwọ tún ni. mo. yàtọ̀ tún dáná lọ́wọ́ lọ́rẹ́ ìjàdẹ ṣùgbọ́n ẹ mọ̀ pé àgbọ̀tọ̀ tàbí sẹ́yìn agbára lọ́lọ́mú wá. iná tó bá ń bá omi jà yóò kú ni. ọ bàjẹ́ sùn wájú mi. ọ <laughs> bàjẹ́ sùn wájú ẹgbẹ́ rẹ mm-hmm. ẹ pẹ̀lẹ́ alàgbà ẹ̀rúgbó ọ̀run tó ṣe olúwa ọlọ́run sọ agbára agbára ọ̀rọ̀ dọ̀tun ẹ pẹ̀lẹ́. Ah, bí mo ti ń rìn ṣe ló dàbí pé mò ń gbúrú ẹsẹ̀ kan lẹ́yìn mi àfi bíi pé ẹnìkan ń tẹ̀lé mi bọ̀ àmọ́ èmi nìkan ni mò ń rìn lójú ọ̀nà yìí o táwa ni wá ń tẹ̀lé mi bọ̀ níbo làwọn ohun yìí ti wá ń wá yìí ah. ẹni tó jókòó síbi ìkọ̀kọ̀ ògùn ni ó máa gbé àbẹ́ òjì tí olódùmarè èmi ò wí nípa ti ọlọ́run pé ìwọ ni àpáta mi ìwọ ni òde mi ẹni tí èmi gbẹ́kẹ̀ mi lé èmi pàṣẹ fún ìwọ kíní burúkú tí ìmàlàyé tó dúró síwájú mi yìí mo ní kó pa ẹ́ lórúkọ jésù <laughs> ìwọ kíní náà mà dúró ṣé ìwọ ní rìn tẹ̀lé mi lẹ́yìn tí ìmẹ̀ ti ń bá mi rìn ṣé ìwọ n ló ń sá kúbọ̀kúbọ níwájú mi tí mò ń gbọ́ àwọn oríṣiríṣi òtí ìmẹ́ tí ń bá mi sọ̀rọ̀ ìwọ ni ìwọ ló ò jẹ́ mí ìwọ ló ń sìn mí lọ ló ń sìn mí bọ̀ a tún ní kó parẹ́ o tún dúró bí òkúta ádámántì olóòní parẹ́ ìwọ mo tún wá dúró lórí kristi àpáta ilẹ̀ mìíràn yanrìn ni èmi gbádébọ̀ ọmọ jésù mo pàṣẹ fún ọ ó dà tani ọ tani ò sì fojú hàn. Ah! ó mà láyà o. kí ló fẹ́ fi mí ṣe ah, kí ló máa bà mí lẹ́rù láì ṣe pé mi ò ní jésù <laughs> gbọ́ná ìwọ tani àti tani níwájú tani. ìwọ Gbádébọ̀ o fẹ́ bà iṣẹ́ ìránṣẹ́ mi jẹ́ o ti kọjá àyè rẹ o ò fi àgbà hàn. <laughs> ìríjú ṣé wọ́n làgbà ó ti gbàgbé ni jésù kristi gangan làgbà. Hmm? ó ní arúgbó ọjọ́ ó ní bàbá àwọn bàbá ó ní ọ̀rọ̀gọ̀jigọ̀ bàbá àwọn ẹ̀rù orí mo ṣe ń gbẹ̀sẹ̀ jẹ̀jẹ̀jẹ̀ bí ṣe máa rìn lẹ́ngbẹ̀lẹ́ngbẹ̀ lìyẹn ní arúgbó ọjọ́ ni <laughs> ṣé wọ́n làgbà ọmọ Jésù Kristi lè ní í tó wá bí mo ṣe wà yìí mo jẹ́ Jésù nínú ìyẹ̀pẹ̀ ni bí mo ṣe wà yìí ọ̀rọ̀gọ̀jigọ̀ bàbá àwọn ẹ̀rù gbénú mi yín arúgbó ọjọ́ gangan gbénú mi n tó o bá ti lè fi Jésù sí o lè fèmí ṣe èmi gangan làgbà. ah nígbà tí bá ṣe tán pẹ̀lú rẹ̀ ń eh. eh, wá wò bóyá o sì máa lẹ́nu ọ̀rọ̀ aago ikú mi dà ah o wo ẹnikẹ́ni tó bá fetí gbọ́ nílùú aago yìí ọ̀run làlà náà ti lọ́ mọ́ fọ̀hún wo orí fífọ́ ni ó pa ọ́ olúwa gbógun tàwọn tí ń gbógun tì mí ah fi ìjà fáwọn tí ń bá mi jà di àṣà ohun àpáta mi olúwa gbà mí lọ́wọ́ kíní burúkú yìí olúwa ṣàánú mi. Ah, ọwọ́ mi ò irọ́ ló pa dandan ni mo gbọ́dọ̀ lu aago yìí ọ́. alàgbà ìrújú ọ̀run kí ló sọ wọ́n yẹn ń gbọ̀n ẹ̀ ń gbọ̀n. Ah, mi ò lè wá lè. o oh, ọwọ́ ọwọ́ yín gan pa kọ́ ọwọ́ yín gan pa ẹ wá ń gbọ̀n ẹ wá lè gbé wálẹ̀ mọ́ ẹ ń gbìn ẹ ń gbọ̀n ẹ ń gbọ̀n bí ẹni fẹ́ jábọ́ ó ti yẹ ìríjú ọ̀run ìyá abẹ́ nìkan ká ní mo sì ní táwọn kìíní máa ní gbòòrò yorùbá tiẹ̀ ya nǹkan tí ó máa fi ṣe kìíní tẹ́ ẹ̀ gbọ́n ìwọ ò mọ̀ pé èèyàn kì í gbógun tọmọ jésù ni wo tó bá ti fẹ́ kí ọ̀rọ̀ rẹ dàbí ọ̀rọ̀ tí àwọn èèyàn máa kọ́gbọ́n lára rẹ̀ ó jẹ́ padà sọ́dọ̀ Jésù kó tó wọṣọ funfun àṣekìtì ẹ̀ ń ṣe gbogbo ẹni tó bá ń wọṣọ funfun náà ló dé yàn Jésù ọwọ́ aganpa lórí ìdúró kí wàá ní ah wíwá yẹ kí n sànú rẹ kí wo kọ́kọ́ dúró bẹ̀ bí ọjọ́ méje nígbò bá gan pa kójò pa ọkọ̀run pọ̀ ń bẹ̀ ẹ̀yìn àmọ́ tá a fi ọ ṣe bó ní ìgbà náà. Ah, ah. olórí kókó ní wọn pọ ọmọ jésù jẹ. kábíyèsí wọ́n ti sọ̀rọ̀ ìtinú ń tà ṣe kú ń tẹ́ ẹ lè ṣe fáwọn aráàlú tí wọ́n fi fọ̀wọ́ yín fún yín wá. kábíyèsí ṣe é rí mo fẹ́ kẹ́ ẹ fọwọ́ líle máwọn èèyàn yín ni kẹ́ ẹ gbò wọ́n jìgìjìgìjìgì kẹ́ ẹ mára níyàn bọ́fẹ́ bọ́bá kọ̀ padà bẹ̀rù yín ni ẹ̀yin kábíyèsí ìmọ̀ràn tẹ̀mí ọ̀bá mú wá ni pé ẹ jẹ́ á bẹ̀rẹ̀ sí ní pa gbogbo àwọn ẹlẹ́sìn tuntun torí àwọn gan-an àwọn ni kàdá tí ń bẹ nínú rẹ̀ sí o gbẹgbẹgbẹgbẹgbẹgbẹ orí ọ̀dà ni kábíyèsí ẹ wò ẹ dá àwọn ọmọ ogun síta kí wọ́n bẹ̀rẹ̀ sí ní pa wọ́n ẹni tí wọn bá ti gbọ́ tó pe Jésù àbí kí ni wọn kó wọn mọ pa wọn. kábíyèsí faramọ tí fàdánù sọ ẹ bá ti pèpèkúpè kàn máa pa wọn pakúpa ni kó tó ń òkú ọ̀nlẹ̀. olórí ọ̀tún kábíyèsí fàlànà. kábíyèsí o. Hmm. ẹ kú làákàyè ṣe wí gan ni yóò rí gbogbo àwọn ẹlẹ́sìn tuntun la ó máa pàdánù báyìí ó sì ti di òfin mu. kábíyèsí ah. ọmọkọmọ gbadébọ yìí ah. ẹni tí ó pa ló ń wá ká ìmọ̀ràn agbára òsì tó ní. owó mi o ah ah olúwa mi. ìjú sọ ma wípé òwúlò fún kankan èmi rán ọ níṣẹ́ òun jẹ́ sóun jẹkújẹ gbẹ́dẹ́bọ̀ tí mo ní o pọ́ńkọ́. olúwa mi eh, mo ti wí fún yín tẹ́lẹ̀ pé àwọn ọmọ yìí ṣọmọ lásán ah, ohun tó gbé mi jù wá lọ. padà eh? kó gbé ogun ẹnu sọ́hun wọ́n ti mọ̀ pé wọ́n wọ̀ wíṣọ. olúwa mi ìyá lásán ni mo fi lọ jẹrà mi nígbà tí mo lọ dojúkọ gbadébọ ẹ ẹwọ ẹwọ látàárọ̀ ṣe ti lọ wẹ dúró báyìí ti ló dúró girigiri báyìí ìrọ̀lẹ́ ló tó wálẹ̀. ìríjú ó bò mí ó sì mọ fún mi èyí kékeré yìí ni ṣíṣe gbé irọ́ mo fi ṣẹlẹ̀ fún wọn ó kùnà mo tún fún un ní orí ọ̀fẹ́ ìgbà kejì pé kò pọ̀ gbadébọ̀ ó tún kùnà. ẹ tiẹ̀ wá náà kí ló dé ganan ẹ mo ti fi orí fi ọrùn ṣe títí títí kò sóhun tó tẹ́ yín lọ́rùn ẹ ẹ wo ó ti ó ti ó ti sú mi o ó ti sú mi o kí wá ló dé ganan ẹ òkìkí ni mo wá dé ọ̀dọ̀ yín ẹrú lẹ sọ mí dà ẹ ẹ wo mi ò mi ò mi ò mi ò ṣe mọ́ o mi ò ṣe mọ́ mi ò ṣe mọ́ à níbo lẹ wà gan nígbà tí Gbadébọ̀ ń fojú mi hàn máa bó tó tó tó tó tó tọwọ́ olúwa ẹ̀dùn kan ti báyìí. kìrìjú dúró tá a ń gbóyún fún ọ lọ́wọ́ tó ń tọ́lẹ̀ òṣòro kí ni kí ọlọ́yà gan náà. dájúdájú agbára ẹ̀wọ́ ìpè ò lè ká àwọn gbadé bọ̀ wọ́ mi ò ṣiṣẹ́ kùkù mọ́ òṣìṣẹ́ mọ́. ó dáa wo ó fi kú ṣèfàjẹ́. ìkú ṣèfàjẹ́ kí ni ó bí ọlọ́run àwọn gbadé bọ̀ ò bá jẹ́ kí wọ́n pè rí wọn mú yóò tẹ́wọ́ gbẹ̀mí náà. rántí gbogbo iṣẹ́ ibi tó o ti dánwò kò sí ọlọ́run tí ó gbẹ́lẹ́gùn mi tiẹ̀ láì ṣàtìlẹ́yìn mi pè ọ̀rọ̀ rẹ̀ kú ni. àwa ni o gbadebo àti gbèrú. Ah, ah, ah. ojú mi ò gbọ́dọ̀ tàn mí jẹ gbadebo àti gbèrú. kábíyèsí ọgbẹ yìí. akànni dákun mo bẹ̀ ọ́ ni ṣé ọ̀rọ̀ tí ń bẹ́ńlẹ̀ báyìí nínú ojú níbo gan ló ti rí àwọn ìlú wọn nítorí ọ̀rọ̀ yìí gan báyìí bó ṣe wà yìí ó ti dá wàhálà alẹ́ nínú ìlú yìí. <laughs> wàhálà. wọ́n wí bẹ́ẹ̀ mo sì bá bẹ́ẹ̀ olúwawo ó ti ṣàṣìṣe ńlá tọ̀mọ̀ ní báyìí wọ́n mi alájogun jìgìjìgì títí tí yèrè ó sì fi sọjí èmi àti ẹ àtàlájogun a ti tẹsẹ̀ bọ́ ṣòkòtò kan náà. Mm lọ múra ogun. tó bá di ọ̀la òun àti àwọn àlejò rẹ̀ àti ọmọ rẹ̀ báwùn mi ni màá pa ń fi wọ́n jófin tó bá di ọ̀la. it solves the magic kí ló tún fẹ́ sọ kí ló tún fẹ́ ṣe ó ti dà tún bí nínú Jésù kí ló tún fẹ́ sọ kí ló tún fẹ́ ṣe ó ti bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ o kí ló tún fẹ́ sọ kí ló tún fẹ́ ṣe mi ò bọ̀rì ṣàmọ́ o kí ló tún fẹ́ sọ kí ló tún fẹ́ ṣe mo ti gba ṣẹ́gun nínú Jésù kí ló tún fẹ́ sọ kí ló tún fẹ́ ṣe àti borí rẹ àti ṣẹ́gun fún mi àti dá mi láre. ló tún fẹ́ sọ kí ló tún fẹ́ ṣe mo ti dáwọ́ nínú òkùnkùn o kí ló tún fẹ́ sọ kí ló tún fẹ́ ṣe Jésù ti kú fún mi o kí ló tún fẹ́ sọ kí ló tún fẹ́ ṣe ó ti gbé ikú mi ní ìṣẹ́gun kí ló tún fẹ́ sọ kí ló tún fẹ́ ṣe Jésù sọ pé ó ti parí kí ló tún fẹ́ sọ kí ló tún fẹ́ ṣe ó ti ní ìtúsílẹ̀ o kí ló tún fẹ́ sọ kí ló tún fẹ́ ṣe àti borí rẹ àti ṣẹ́gun fún mi àti dá mi láre àti san gbèsè mi o kí ló tún fẹ́ sọ kí ló tún fẹ́ ṣe ìmọ́lẹ̀ ti tàn sọ́nà mi ò kí ló tún fẹ́ sọ kí ló tún fẹ́ ṣe ẹ̀jẹ̀ májẹ̀mú tuntun ti gbà mí ò kí ló tún fẹ́ sọ kí ló tún fẹ́ ṣe Jésù ti ta mí lólobó ò kí ló tún fẹ́ sọ kí ló tún fẹ́ ṣe ó ta mí lólobó iye mi sọ kí ló tún fẹ́ sọ kí ló tún fẹ́ ṣe. I'd Go fún mi àti dá mi láre àti san gbèsè mi o kí ló tún fẹ́ sọ kí ló tún fẹ́ ṣe mo ti dà tún bí nínú Jésù kí ló tún fẹ́ sọ kí ló tún fẹ́ ṣe mo ti jáwọ́ nínú òkùnkùn o kí tún fẹ́ sọ kí tún fẹ́ ṣe ẹ̀jẹ̀ májẹ̀mú tuntun ti ga mí o kí ló tún fẹ́ sọ kí ló tún fẹ́ ṣe jésù ti sọ pé ó ti parí kí ló tún fẹ́ sọ kí ló tún fẹ́ ṣe àti borí rẹ àti ṣẹ́gun fún mi àti dá mi láre a ti sọ gbèsè mi o kí ló tún fẹ́ sọ kí ló tún ṣe kí ló tún sọ kí ló tún ṣe ọ̀kì ó ti tán ó ti tán kí ló tún sọ kí ló tún ṣe kí ló tún sọ kí ló tún ṣe kí ló tún sọ kí ló tún ṣe kí ló tún sọ kí ló tún ṣe. soft to my